ojúmọ́ tó ti mọ́ wa lónìí o ojúmọ́ rẹ ni ojúmọ́ owó ojúmọ́ ọ̀la ojúmọ́ àìkú baálé ọ̀rọ̀ ìtúnbà ìlú nìkan máa tún wá ṣe ìfà ló ní ká máa fà wá mọ́ra bọ́jọ́ bá yọ akànrí bòrùn bá yọ akàtàrí ẹ̀mú kí ìmú ṣekéṣe má là àfẹ́kábà ìlàyé ìfẹ́ o ojúmọ́ owó ojúmọ́ ọ̀la ojúmọ́ àìkú baálé ọ̀rọ̀ ọ̀yẹ̀kú kó yẹ kú lórí èmi àtìyìn o èjì ògbè kó gbére pàdé wa lọ́jọ́ tèní ojúmọ́ ọ̀la o lágbára àtàṣe Elédùmarè ètò ojúmọ́ rẹ tún dé sójú mọ́ màwòrán yín níkànnì aláyàgbà ìdá Orísun Television channel one six eight lórí Star Times lágbára àti àṣẹ Elédùmarè àjọṣewọ̀ níbàjẹ́ akínláké akínlókò akíndé jẹ̀bú bẹ́ẹ̀ lakíndé gba ọmọ líṣàbí agbòǹgbò àkàlà akíndé dọ̀bà mi ọ̀ ní tilẹ̀ fẹ̀ òkèdọ́dọ̀ bá mi olúwo tilẹ̀ wò káfàtà gbogbo ibi tọmọ káàárọ̀ òjire gbogbo ibi tẹ wà mú kí n bàbá mi ọwárọ̀gùn ìyẹn ọ̀rọ̀gùn léèlà lágbára àtàṣẹ lẹ́dùnmarè àjọṣewọ̀ ní bàyẹ̀ ò ìbá orí adé ìbá ẹjì gbàrà lẹ̀kẹ̀ ìbá ọkùnrin ìbá obìnrin o ẹjọ́ ojú wa ṣètò pé àdáṣe ní ìhùn mọ́ ibà ò gbọ́dọ̀ hun yàn Ojúmọ́ Ire tún dé ó dé sójú mọ́ màwòrán yín Adédire adéyè ló kọ tèmi Ọ̀túnba Adédire adéyè ló kọ tèmi ọtún máa pèdè àràyè lólùfẹ́ mi àmọ́ pèdè yẹ̀rọ òkè ọlọ́fàmọ́jọ ọlálọ́mí ọmọ àbíṣùjọ ọkọ̀ ẹja káàdì fákàfìkì báyìí olóró ọ̀fà ìjà kan ìjà kàtó jà lọ́fà nílé jọ́sí oṣojú lá oṣojú porónú oko ìbáṣojú ọlọ́fà ìbálàwọ̀n èmi lọ́mọ láàrin ọmọ búure ìkan ò gbọ́dọ̀ jù kan bí kan bá jù kan lọ́lé ọlọ́fà mọ́jọ ogun ní dasílẹ̀ bàbá ìyẹn nílé ìyá kó mọ́ nílé bàbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kìmí lára àlàrẹ́ ọmọ Olúbàdàn ọmọ ọlọ́tẹ̀rẹ́tẹ̀rẹ́ ọ̀nà ìbàdólúwà mi nígbà tó mọ̀ pé lẹ́ ń yọ̀ kí ló gbé fowó lùmí wá ṣe èmi náà lẹ̀ ń bá wí ọmọọba lọ́nà méjèèjì mo kí ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Ire lónìí hmm, alárè jẹ̀gbà nǹkan ó gbé nǹkan torí pé nǹkan nípa ìdàgbàsókè àṣà àti ilẹ̀ Yorùbá òun làjọ ó dà ẹjẹ́ àmú báyìí àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn mọ̀ọ̀yàn wọ́n lọ́wọ́ bọ̀ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní òòṣà tá a bá ń ṣe bàbá ń lé ọmọ ẹni kú ń bẹ̀ wọ́n ní òòṣà bẹ́ẹ̀ ìpẹ́ parun bẹ́ẹ̀ nítorí pé ọmọ ẹni gáì òun lẹ̀ yíwọ́ ọ̀la wa ìdí èyí rèé o lórí ètò yìí ètò Ojúmọ́ Ire lọ́jọ́ tòní la fi ń wò ó láníkà àjọ wò torí pé ìsìnwó ìwòrìwò òun àbádìjọ wò báyìí gígun ni egun bó gangan ń la ṣe mú àṣà àti ṣe wa lọ́kùnkúndùn tá a sì ń fi àwọn ọmọ wa tá à ń bí tá à ń fi wọn lọ́wọ́ hmm bá mi olóyè Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó mọ̀ sọ̀rọ̀ kan ó ní àṣà rẹ àti ìṣe rẹ ó lóun làmì ìdánimọ̀ rẹ bó o bá sọ ọ nù ó lóun ti sọ àpò ìyàkọ́ nítorí pé gbogbo òran àwọn tó bá sọ ilé nù irú wọn sọ àpò ìyàkọ́ nítorí ẹ̀ lójúmọ́ ire lọ́jọ́ tèmi fi ń sọ̀rọ̀ nípa àṣà wa ìṣe wa àti bó gangan là á ṣe fi lé ọmọ lọ́wọ́ torí pé bó bá di ọ̀la àwọn náà ni wọ́n mọ̀ gbé àṣà yìí lọ ǹjẹ́ nílẹ̀ ọmọ Yorùbá ṣé é ṣe èbó láàmú padà sọ táwa lọ mọ ọkọ yorùbá nílẹ̀ òkèrè òde hmm. ànílé agodo lọ́jọ́ tìní mú lálejò nílé agodo àwọn lájọ mọ fọ̀rọ̀ jomi tó rọ ọ̀rọ̀ tájọ mọ jù síra wa lórí àṣà wa àti ẹwà ẹ ní bòǹbò sí wa ṣe hmm. nínú àwọn tí mo mọ̀ pé ọwọ́ wọn máa ń kún wọn máa bízì bí àṣà àwọn eléèbó tó jẹ́ olóṣèlú olókòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyáálé ilé náà tó jẹ́ lọ́ọ̀dì ọkọ wọn mo wá fẹ́ béèrè bóun náà ṣe ń kó gbogbo ẹ̀ pọ̀ mo wá mú ọmọ wọn tẹ̀lé pé yá ẹ wá ọmọ ìwọ náà wàá jẹ́rìí ǹjẹ́ wọ́n lè ń kọ́ ọ láṣà àti ṣe wa nílẹ̀ Yorùbá tá a lálejò mi nílẹ̀ agodo lọ́jọ́ tòní olóṣèlú ni wọ́n ẹ̀yìn tó sì jẹ́ pé wọ́n ti díje dupò gẹ́gẹ́ bí ẹ ti díje dupò fún ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn Nigerian Senate wọ́n fẹ́ ṣojú Lagos Central Senatorial District ṣe rí i pé ẹja ńlá ní wọ̀mí gbé bó kí yín o Honourable Ìyábọ̀ Ìyàndá ẹ káàbọ̀ sílé agodo ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. ẹ bá ń kí àwọn ará ilé dáadáa. mo kí gbogbo ilé o orúkọ mi ni Ìyábọ̀ Ìyàndá olùdíje fún ilé aṣòfin àgbà ní òṣèlú tó lọ yìí nínú ẹgbẹ́ PDP ah, pàtàkì wa wa ta fi wá síbí báyìí lónìí hmm. ni pé ká wá sọ̀rọ̀ lórí the àṣà hmm. orílẹ̀-èdè ilẹ̀ yorùbá. Hmm, ó dà ẹ ṣeun ìyá wa ẹ jẹ́ ń mú báyìí ẹ̀yẹ̀ wa nù lé torí pé bẹ́ẹ̀ bá ti ń wo náà ó ṣeé ṣe kẹ́ ẹ ti rí àǹtí wa lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ ni Ayọ̀mídé Àánú Olúwapọ̀ Chantel Ìyàndá how are you ṣe dáadáa lẹ abayí ṣe dáadáa lẹ wa. dáadáa ni mo wà. ẹ bá mi kí àwọn aráalé dáadáa. ẹ kú ilé àwọn èèyàn mi o mo wá síbí láti sọ̀rọ̀ nípa ìjìnlẹ̀ wa hmm. nílẹ̀ Yorùbá. Hmm ìjìnlẹ̀ àṣà wa ní ilẹ̀ yorùbá ọdọ ajé ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ayọ̀mídé kí ló mọ̀ nípa àṣà ilẹ̀ yorùbá kí làwọn àṣà wa tó tiẹ̀ mọ̀. àṣà tí mo mọ̀ nípa oúnjẹ nípa hmm. kíkí hmm. nípa ìmúra kámúra hmm. dáadáa èyí tí mo mọ̀. ọtí ẹ̀ tí ó ti fò ó ti gbẹ́jọ́ lórí yé ń bọ́ sọ́dọ̀ ìyá wa lọ́hùn-ún níbẹ̀ òun ẹ kú iṣẹ́ lórí ọmọ yìí torí pé bàbá ń wò ó àwọn kan wá ló touche wọ́n ní ọmọ èèyàn láwùjọ ni kí rí sí àṣà àti pé bó o gan lẹ ṣe rí àṣà sí bó o lẹ ṣe gbà mú tẹ fi wò pé ohun tó yẹ kẹ́ máa kọ ọmọ náà. ṣe rí wọ́n ní ẹni tó bá sọ orísun àṣà ibi tó ti ṣẹ̀ jáde nù hmm. ó ní orísun yẹn máa gbẹ ni hmm. téèyàn bá fẹ́ ṣe akọjú èèyàn ó láti mọ̀ nípa Ọlọ́run hmm. ó ní láti mọ̀ láti àṣà ibi tó ti wá o dẹ̀ hmm. láti mọ̀ nípa ọ̀rọ̀ ìwé tó fẹ́ fi ṣe òṣèlú yìí. Hmm. àṣà tá à ń sọnù yìí mo máa ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ hmm. and I've designed mo dẹ̀ ti kọ́ àwọn ìwé scheme tá máa fi ṣe curriculum fún Yorùbá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ní tó wà nínú ẹ̀kọ́ orílẹ̀-èdè wa tá gbọ́lọ̀ gbajúmọ̀. Hmm. ìkíní ni bí a ṣe ń múra nílẹ̀ yorùbá hmm. ẹ rí i pé téèyàn bá múra nílẹ̀ yorùbá máa ń buyì kún obìnrin á hmm. buyì bí ọkùnrin á dẹ̀ ṣàpèjúwe ibi tí ènìyàn náà ti wá then bá ṣe máa tún sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn láyé àtijọ́ àwọn bàbá wa máa ń kọ́ wa so now àwọn èèyàn kí náà gbélẹ̀ tán fẹ́ kọ́ ọmọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nílẹ̀ ilẹ̀ káàárẹ̀ ojúre àwọn ọmọ wọn ò tiẹ̀ wá gbọ́ Yorùbá mọ́ àfi mm-hmm. èbó hello hi mm. mommy good morning mm. ṣe rí ẹ jẹ́ ká má sọ àṣà ilẹ̀ yìí nù o àṣà ilẹ̀ yìí dúró lórí bílùú ìṣẹ̀lẹ̀ tó mm. bá a ṣe ń kíni ní kí àpọ́nlé bí ọmọ ṣe gbọ́dọ̀ mọ̀ láti kí ìyá ọkọ kí bàbá ọkọ kẹ́gbọ́n ọkọ kí ọ̀rọ̀ ọkọ ìyẹn tún ṣe pàtàkì lórí àṣà ó tún wá bọ́ sórí ohun tá à ń jẹ nígbà hmm. tá a bá bẹ̀rẹ̀ sí máa jẹ pizza tá à ń jẹ ṣàmà nìkan ṣé a gbàgbé yan fẹlifẹli ni hmm, àbí a gbà màlà màlà <laughs> gbígbóná hmm. láúláúláú ni àbá a tún gbàgbé bí a ṣe ń tẹ ẹ̀bà ṣé rí gbogbo àwọn kinní yìí ló yẹ ká kó àwọn ọmọ wa bá ṣe ń ṣe ẹ̀fọ́ rírò ẹ̀fọ́ ẹlẹ́gùúsí ẹ̀fọ́ ẹ̀fọ́ oríṣiríṣi ẹlẹ́mìí méje ilá alásèpọ̀ gbogbo nǹkan yìí ló jẹ́ kí àwọn wa máa mọ̀ lẹ́nu tí wọ́n ṣe pàtàkì báwo la ṣe fẹ́ mú àṣà yìí dúró ni pé wọ́n ká padà sí ilé ìwé hmm. ká change curriculum àti scheme tá fi ń kọ́mọ nílẹ̀ Yorùbá then ìgbà kan uh, eh, ah, eh, Ọ̀jájá which hmm. is uh, ọba Adéyẹyẹ ọ̀fìlẹ́ẹ̀fẹ̀ hmm. ọ̀ní ọ̀fìlẹ́ẹ̀fẹ̀ ó sọ̀rọ̀ lórí pé Yorùbá gbọ́dọ̀ máa wà ní gbogbo ilé ẹ̀kọ́ pátápátá àwọn private school gbégbèsè yẹn o. Hmm. government school náà wọ́n ní láti change the scheme tó fi ń kọ́mọ ní yorùbá let mm. the yorùbá be like a you know ọ̀rọ̀ tó ń sọ ni tó tán bá tá a bá tún fi ń kọ́ wọn á tètè yé àwọn ọmọ wa yóò jẹ́ òtún máa yé wọn dáadáa ẹjọ́ hmm. ẹ ṣeun ìyá wa ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ da yín lẹ́kùn bẹ̀ ń ká wo ibi ọ̀rọ̀ àṣà yìí ẹ ti mẹ́rin lọ kábíyèsí ẹ̀bìtì kí máa pèrè ọ̀ọ́nì ìrìṣà tí í ṣe àrólé oòdùà ọ̀ọ́nì sílé ìfẹ́ ọba adéyẹyẹ ní tògúùsì kábíyèsí láàfin ni pé bàbá ní pé ọ̀rọ̀ ọdẹ Yorùbá yìí ká fi máa kọ́ àwọn ọmọ ní àwọn iléèwé wa bẹ́ẹ̀ náà nípínlẹ̀ Èkó ni wọ́n ti ṣe òfin lẹ́gbìmọ̀ aṣòfin pé láwọn iléèwé káàkiri ó pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn Yorùbá yìí sínú àwẹ̀ wa ṣùgbọ́n mo rántí ọ̀rọ̀ kan tí bàbá wa mínísítà fún ètò ẹ̀kọ́ ńgbà náà lọ́hùn olóògbé babs fafunwa wọ́n ní ká máa fi àrọ̀ èdè Yorùbá yìí gan wọ́n lò ló yẹ ká máa fi kọ́fíìsì ká máa fi kọ́ biology ká máa bí China ṣe ń fi Chinese tó ń fi mandarin kọ́ wọn tí india ń fi hindu tó ń fi gbogbo ẹ̀ kọ́ wọn wọ́n ní ká ẹ̀yin náà ṣe gba ilé ìgbọ́. mi ò gbà yẹn gbọ́ hmm. ṣe lórí ìyẹn hmm. ọ̀mọ̀wé hmm. akẹ́kọ̀ọ́ ni mi then mo jẹ́yàn kan tó yẹ pé mo máa ń fi ojú lẹ̀ mo máa ń wo nǹkan tó yẹ ká fi sínú ọmọ ṣe à ń kọ́ physics à ń kọ́ chemistry nílẹ̀ yorùbá yẹn ilẹ̀ yorùbá we have over two hundred and fifty languages ṣé gbogbo state àbí gbogbo area máa máa lo. òjèṣà ó sọ tiwọn ni òdó náà ó sọ tiwọn. kò rí bẹ́ẹ̀ hmm. a lè change gbogbo textbook sí teach kínní hmm. but nǹkan tá a lè ni pé general Yoruba for the Southwest. west. Mm. general Yorùbá. yẹ èdè Yorùbá tó kó owó àpọ. yes even in the Hausa land. ẹ ti ń ké adé ẹ máa sọ Yorùbá nǹkan dùn. ìjìnlẹ̀ Yorùbá gidigidi hmm, a jẹ́ kí àwọn ọmọ ọmọ bó ṣe ń ka Bíbélì ní Yorùbá bó ṣe ń ka Kùránì ní Yorùbá bó ṣe ń ka Yorùbá fún wọn kíkọ àti sísọ. Hmm. ẹ rí ọmọ ẹlòmíì á lóun director of education wọn mọ wọn ò gbé èbó kankan wọn gbé èdè yorùbá kankan wọn gbé èdè gẹ̀ẹ́sì nìkan náà mọ sọ fọ wọn máa fọ gẹ̀ẹ́sì ni. ẹ ìyá wa ẹ kú òun látàárọ̀ ẹ jẹ́ wá sọ́dọ̀ Chantel Ayọ̀mídé <laughs> èdè yorùbá yìí báwo ló ṣe rí sí ṣé o gbádùn láti máa sọ ni àbí bóyá mọ́mí iná fi dandan mú ẹ pé dandan kó máa sọ yorùbá. mo gbádùn láti sọ pé inú mi dùn láti sọ yorùbá mi hmm. fẹ́ gbọ́ um, yorùbá nìkan hmm. mo fẹ́ kọ́ àwọn language hmm. mi fẹ́ gbọ́ english nìkan mi fẹ́ gbọ́ òyìnbó nìkan tí bá gbọ́ yorùbá mo fẹ́ gbọ́ ìjìnlẹ̀ ilẹ̀ eh, mi. wọ́n ló máa ń fi yorùbá ó máa fi ń kéwì máa fi ń kéwì. ọ̀wá sì kéwì fún wa lórí ètò ilé ni o wàá kéwì fún wa dáadáa ó tó ọmọ ọdún mélòó báyìí ọmọ ọdún mẹ́wàá ni mí sọ. ọmọ ọdún mẹ́wàá ni yín báyìí bẹ́ẹ̀ ṣe wà yìí ó dà ẹ nínú ilé tẹ bá fẹ́ bá mọ́mì sọ̀rọ̀ àbẹ́ fẹ́ bá dádì sọ̀rọ̀ ṣé yorùbá lẹ máa ń sọ fún àbí english. yorùbá la máa ń sọ fún. yorùbá lẹ máa ń sọ nù ilé so ẹ̀yin ò gbàgbọ́ pé fànákùlà ni yorùbá it's not ẹ̀kọ́ ṣe vernacular o. Hmm, torí pé tiwantiwa tẹnitẹni tẹbí sàǹtà àtàn àwọn òyìnbó tá à ń ṣe èbó wọn igangan àwọn fúnra wọn wọn wá ń fowó kọ́ yorùbá lọ́dọ̀ wa eh, ah. wọn ń kọ́fá lọ́wọ́ ń fẹ̀. bẹ́ẹ̀ni wọn hmm. kún UI hmm, wọn kún ilé ẹ̀kọ́ UI àwa gangan fúnra wa kí ló dé táwa àtà tiwa dànù. yorùbá tẹ bá dẹ̀ di amẹ́ríkà wọ́n ti ń dá institute of yorùbá lẹ̀. bẹ́ẹ̀ni. so ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ní ẹ̀bùn yìí lọ́wọ́ wọn ò lò ẹlòmíràn lòun lọ lóèbó òun ò ríṣẹ́ ṣé kò lè ṣiṣẹ́ tíṣà ni Hmm, ó dà bẹ́ẹ̀ máa kọ́ àwọn èèyàn ní. ẹ jẹ́ n fowó àtọmọdé lẹ́nu ìyá wa honourable ìyábọ̀ ìyàndá ẹ̀wọ̀ ẹ̀yẹn wa nulẹ̀ hmm, ṣé ń di nǹkan àbí kejì mú ìwọ tó ní ọmọ rẹ ò lè sọ èdè rẹ èèbó ni kó mọ̀ sọ. ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ fi yé wa pé béèyàn bá gbọ́ Yorùbá dáadáa dandan ni kó gbóyìnbó kó sì dọ́sọ̀ ẹ